The Lord is still speaking. I mean, Without no ìmọ̀ ni. Ìmọ̀ ni ìmọ̀ I hear you are a Jebusite. Ah ah no, mo Jebu, Olam. Jẹ̀bú Ọláhùn. Mo jẹ́ ọmọ Jẹ̀bú. A Jebusite. Mo jẹ́ Olam. Let the Lord use you today. Ẹ̀mí tell you a little. Because you have been declared a cheerful giver. Agbọ́kọ̀ máa ń declare fáwọn boys. You will declare today. Now, I declare lady by. Just sow into the life of the man of God. Why do kò fi so bàtí wọn jẹ́. Wọ́n so bàtí ẹ The Lord is still speaking. Ẹ̀mí yìí sọ̀rọ̀. Let's see. I see AY somewhere. Yeah, bro, say what? Yes. Ẹ kò gbàdúrà wherever you are, your children will do exploits. One of my best book. So you see, why is this boy forming? Okay, look, look, look. As small as you are, you are looking like a politician. One of my politician. A politician. Which politician? Yeah as a matter of fact. kò matter bóyá o sanra. fact. ó ní tẹ́ndẹ́tì láti sanra lọ. I'm talking about a political man of timber and caliber. Agbọ́kọ́bá wọ Timberland lórí agbádá. But I'll pray for you. Màá gbàdúrà fún ẹ. You will walk into greener pasture. Wàá sùn òwe gbólóhùn. Finally, before I leave. Okay. If not for the Lord who was on our side. Olúwa ò lè gbà fún bọ́ọ̀lù lọ́sọ̀ side. The enemy would have consumed us quick. Àwọn tó wà ti kó ajé rush rush. So every enemy keeping your vision out of tune. Wọ́n ní gbogbo ọ̀tá tó fi tẹlifíṣàn láyé ìwò cartoon. The Lord caused them with something tragic. Olúwa tó lè tàbí ká magic. I have one more prayer point before I leave. I know you are in the spirit, sir. Okay, ẹ fún ọlọ́rọ̀ yẹn. You have been praying one particular prayer point. Ẹ ti máa ń gbàdúrà kan sọ́lọ́run. You say, Lord, show me your hand. Olólùwà gbá mi lẹ́sẹ̀. Show me your hand. Olú gbá mi lẹ́sẹ̀ sẹ́. Your mighty hand. Ẹ̀ṣẹ̀ ìyanu. Your mighty hand. Ẹ̀ṣẹ̀ ìgbàlà. I have good news for you. A máa sọ̀rọ̀ kan fún That mighty hand is coming upon you. Ẹ̀ṣẹ̀ ìdè máa bàyẹ̀ lọ́wọ́ báyìí. And by the time the Lord is through with you. Lọ́lọ́ bẹ̀ṣẹ̀ bá jẹ́ tán.